نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهدي الله سبحانه فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد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 أيها الناس اتقوا ربكم واعلموا أن الله سبحانه وتعالى قد أمركم بالتقوى وشرع لكم شرائع للتقوى ومن هذه الشرائع أنه شرع لكم بل وكتب عليكم صيام شهر رمضان جاء فيما صح عن النبي صلى الله عليه وآله وسلم بمجموع أسانيده وهو الحديث الذي رواه أبو هريرة رضي الله عنه حيث يبشرنا الرسول صلى الله عليه وسلم بقدوم رمضان فقام معبرا عن نيته وإرادته وأنا أمامكم اليوم أقص عليكم القصة قال رسول الله صلى الله عليه وآله وسلم فقال أيها الناس أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتظل فيه مرضة الشياطين لله إن فيه جنة هو خير من أجل شهر من حكم غيرها وقد حكم والحديث كما سبق قلت بسنده ومجموع أبائه صحيح واللفظ للنسائي ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtọ̀rọ̀ àríkú kẹ́ẹ̀kẹ́ fún ẹ̀yọ́nà Muhammad ọ̀pọ̀lọpọ̀ aláàrúgbà rẹ̀ ṣe wá káwà nínú ẹni tí ó kẹ́ẹ̀ tó ní ẹ̀bá wà láyé tí júmọ̀ àkábàbìrì bá sábàbí kẹ́ẹ̀mí bá ẹgbẹ́ mùsùlùmí pàápàá ìjọba tẹ̀lé ńlá rẹ̀ àlẹ́bí sọ́lọ́lọ́ àríwá ní sílẹ̀ ó ní ìran ọ̀kan sí ìran kejì nínú ọmọbọ́ọ̀lù àwọn ọ̀rọ̀ ìwòjúmọ́ ọmọbọ́ọ̀lù júmọ́ kan sí kejì ọmọbọ́ọ̀lù kan sí kejì àforíjì ẹ̀ṣẹ̀ ìmójúkú níbi ìbínú ọlọ́run fẹ́rẹ́ tó bá ṣẹ̀ láwọn ìṣẹ́ ńláńlá àtẹ̀pẹ́ ní ọdẹ máa ń fọwọ́ kó báyà láyé òun náà ní jíjìmọ̀ báyà láyé kí àwọn ọ̀rẹ́dà rẹ̀ ṣe ń bẹ̀ ọlọ́run láti ìta tó kó ìrọ̀lọ́run lọ́jẹ́ dáadáa kò tún wá gbà fún àrẹ́sì jẹmọ́ àwọn mùsùlùmí ẹja páyà lọ káwọn tó ojúṣe wọn tó wá lọ lọ láti máa bá dúró níwájú rẹ̀ ẹni tí ó sì fi òṣè rẹ̀. nígbà bá jẹ lábà ẹja fi ìbẹ̀rù ọlọ́run kàdùnkùn ẹ̀wọ̀n wa. gbogbo kẹ́hìntì pátápátá ìbẹ̀rù ọlọ́run ọlọ́run sọ́ọ́mà ọlọ́run ẹgbẹ́ bá bá kírun ìbẹ̀rù ọlọ́run ọlọ́run pẹ́pẹ́. Báwo báwẹ̀ ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́run tẹ́gbẹ́ ìpáyà. Kọ́dà ní ìwọ̀n bá lọ ájì ọlọ́run ní ìpè ìpa ètò yíyá ìjẹ́ ìpèsè. Bẹ̀sẹ̀ gbẹ́wọ́dù bẹ̀sẹ̀ ní àwọn ìwà zẹ́ẹ̀rì sẹ́pọ̀ wa. Bẹ̀sẹ̀ tó yíyá ìjẹ́ ìpèsè tẹ́ ìjìnlẹ̀ òun náà ìpàdé ọ̀nà. Ọ̀tọ̀kùn ni ìyàwó rẹ̀ ń bá ẹ̀yin tẹ́ gbọ́n ẹ̀yin tẹ́ lóyún ẹni tí bá ń ṣe náà tó kú òwe ah, àwọn ọmọ ọlọ́run ti sí ìbò ìwé ẹjọ́ òpólùlẹ̀ ayé àtúkẹ́ tó páyà ọlọ́run ló bẹ̀rẹ̀ ọlọ́run ìlú lórí abẹ́rọ́ ìpadà ẹgbẹ́ ẹni so ilé wájú rẹ lọ́wọ́ gbogbo ẹ̀rẹ́ ọ̀kan wa jẹmọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ ìyá máa jẹ́ kí náà gbẹ̀rẹ̀ nínú ojúṣe àgbáwọ̀dọ́ lọ́wọ́dọ́ nígbà ìgbẹ́ ìyá yóò ẹlòmí òun náà ń tàbí àdúrà ṣùgbọ́n wọn kọjá àti ọgbọ́n ọgbà lọ́wọ́ ti lọ bẹ́ẹ̀. nínú nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa bẹ ọlọ́run lójú oníṣẹ́gbọ́dọ̀ àgbẹ̀jọ́ ọgbọ́n ọgbọ́n láyé torí orí ètò kú bẹ̀. tí ọgbọ́n ọgbọ́n kọ báyìí anẹ́bẹ̀ wà ń dúró lẹ́yìn tí bá àwọn èèyàn sọ̀rọ̀ kẹ́míkálukú lè mọ̀ pé ọ̀pọ̀ orí ewu tó rọ̀yìn mọ̀ òun fọ́nrán yàrá rẹ̀. àmì kẹ́sì bẹni táwọn sọ̀hátà ń ṣe gẹ́gẹ́ bí mọ̀tòrò ti wí nǹkan bò àìlẹ́ ti rọ́ ẹ̀sìn kọ́ rẹ̀. ọ̀rọ̀ àjókò àkàlẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àjókò kọ́ ọ̀rọ̀ ìdíkà. ṣùgbọ́n buhari ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run ti ní inú oṣù kan ọlọ́run ti yí ìkí oṣù rọ̀mọ̀lọ́ oṣù alápẹ̀rẹ̀ oṣù oríire gbogbo ọ̀rọ̀ wọn yẹn ní pẹ̀lú ní pẹ̀lú tí wọn ọlọ́run bọ́ ń dáadáa ọlọ́dọ̀ tí wọn bọ́ ìwú adáadáa ṣùgbọ́n wọn là ti palẹ̀ kọ́kọ́ ọlọ́run tí ó máa jẹ́ àpò ìbára ẹni sọ̀rọ̀ ìwọ̀n tó ń sọ ní sọ̀rọ̀ tó dá àkókò wa jẹ́mọ́ àwọn mùsùlùmí adájọ́ wọn bá wọn yẹn sọ̀rọ̀ anábìnrin ayé wọn náà ẹ̀yìn ẹ̀yìn

If you see, if you see that plan, you gotta really good at um, couple of examples. Tí wọ́n mọ̀ lọ́wọ́ náà bọ́ bá yà lé láyé ọlọ́pẹ̀lú sórí yìí. Adájọ́ wọn kò sáwọn ẹgbẹ́ ní àwọn ọlọ́run ti dé. Ọ̀nà ọlọ́run ti dé oṣù aláàbàárẹ̀. Ìtú àdúgbò náà nílẹ̀. Ìwọ̀n afẹ́rẹ́ ti sára ilé ẹjọ́ láti kò tó bá gbà أتاكم رمضان رمضان في سورة ربي ولا وين يوشي ẹlòmí èbí èbí oṣù kan ní ọmọ ọrọ̀ bí ẹni ṣe pa tẹ́lẹ̀ ẹlòmí nínú àwọn tọ́lọ̀lọ́gbọ́gbà àwọn ọmọ ti fi dé orí rẹ̀ rẹ̀ àkọ́ àti orí ọ̀nà ọlọ́dé ọ̀nà àkùdó dé bá rí ọ̀nà gbogbo wa tọ́lẹ̀ tó wá wọ́n ọlọ́rìn kò ṣàhàrùn gbogbo oṣù ọlọ́rìn lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá ìbámu lárúbáríkà kò náà ní pé kẹta àwọn yúùbù ó dùn bẹ́ẹ̀ lọ ṣe ìlú bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ à ń bu ilé ọ̀nà wọn ṣe ìjẹ́ àlùbáríkà fún wa. fọ́nà ọdúnlọ́ wọn ní fún sí à ọlọ́run ti ìgbà wẹ̀ níbẹ̀ nínú oṣù lọ́rọ̀ rẹ̀ gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbà àyàbà wọn ẹni tó ṣe ìdẹ́sí kan àbí kejì ó lè má dòwò jẹ́ ẹ̀rẹ́ fún ọ lákòókò yẹn tó bá tán létà. Àbẹ̀fẹ́ pé yóò ní ìdájúfẹ́ ìdọ́là láwọn ẹ̀kọ́ ìta aláǹtàlà ìfúnra wa ibi àwọn tó kò ní. Anájú ní oṣù yóò tún táwọn fi ní àbúwá tó ń jẹ́ mẹ́lì lẹ́kùn àti wà jẹ́ nígbà mẹ́lì ìjọ oṣù ilẹ̀. Àyínà àbá àtàlù kìí náírà ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni pé àtẹ́yìnbà rẹ̀ àwọn ọmọ ní ilé iṣẹ́ láti láti láti bẹ̀rẹ̀ náà wò ọlọ́run ti rọrùn fún wa rárá bẹ́ẹ̀ kọ́ àbẹ́bí máa sọ bẹ́ẹ̀ náà ló àfẹ́ sọ. ṣùgbọ́n ìjọ wí pé lẹ́kọ̀ọ́ lẹ́nà lẹ́yìn ẹ̀jọ́ bìbọ́ ẹlẹ́rú kẹ́lìmà ó ní àwọn àrùn jẹ̀ẹ́ lẹ́kùn méjèèjì tó wọná wọ́n ti ti pa eléyìí ní pé ìyí tí ò ní jẹ́ kí dáadáa rọrùn ọ̀rọ̀ òkú ní gbé wà. wọ́n tún wọ́n ní orí ìbára bẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ àkọlẹ̀ àwọn ọ̀gá ìṣù àtàwọn ẹ̀yà rẹ̀ lọ́wọ́ náà wà ní ìwọ̀n rẹ̀. ìyẹn ní pé àtìyẹrẹ àwọn èèyàn tó tún máa ń ṣe àwọn ìṣúná ọ̀sán pé èèyàn tó bá bẹ̀rù ọlọ́run lè ṣú máa rán wọn sí àwọn èṣù tó lè lò tẹ́láwà náà abẹ́ pé bíṣù bá rẹ̀ ìṣúná ọ̀sán èṣù náà máa ṣe àwọn àdúgbò máa ń ń sin náà tí ò ní ṣe ni kò sí bẹ́ẹ̀ àbá lo eighty years ní ẹgbẹ́ ọba rẹ̀ sọ̀rọ̀ láti pẹ́ sí ga mọ́ wá ní ẹja kejì bẹ́ẹ̀ àbá lo eighty years ní ayé gbogbo ìta ayé ní kọ́ńtì ìbáàdà tó ń ṣe ní ìṣèjọba ń bá o kò lè ṣe bẹ́ẹ̀ tiẹ̀ lọ ìrún ojúmọ́ bẹ́ẹ̀ bá kí wọn mọ́tàlájú àti omi bẹ́ẹ̀ ló ṣe mí. tá a bá kà á lọ́sẹ̀ ìlú omi ṣe lọ́wọ́ gan òun tó ṣe àwọn àdúgbò àwọn ẹni lọ́sẹ̀ ojúmọ́ kan. yẹn fi ìdáná gbọ́dọ̀ èyí tó ti tún bẹ́ẹ̀ èyí tó ti lọ́jọ́ bẹ́ẹ̀ èyí tó ti láti tún kàn bẹ́ẹ̀. tàbá wá sí ẹni tó lórí sí ilé ìlú bá pàṣẹ ìlànà sí ilé ìlú náà yóò àti gbogbo sí ọ̀rọ̀ ṣùgbọ́n ilẹ̀ bá ti lè lóru yìí yóò máa gbé ní ẹni tó lu seventy three years tó ti ti ní ìgbàgbà láti ti lọ ọ̀rọ̀ náà kò lè rọrùn mọ́ a alábẹ́lẹ́ ti tí orí bá kó kò tún lè lu orí mọ́ wọ́n lọ́wọ́ tí orí lẹ́lọ́tò kọ́tù ìgbà bóyá a máa ṣàlàyé ní abájá tó rẹ̀ rọ́pọ̀rọpọ̀ nǹkan àti ìyára ṣe ibùdó àti bọ́ọ̀lù àwọn ọmọ ọ̀nà wa

torí pé àsìkò tó ń lòpò ní ìbò lè rí ẹ́ olùlọ́wọ́ yẹ pé olùsọ́ bá ní náà bá bá sí ìrẹ̀rọ ọmọ ọba wa ṣe mo kí dáadáa ṣe mo lè rí yá àti ṣe rí yá ṣe mo ṣe rí yẹ kí n ṣe ṣùgbọ́n àwọn tó ń ní wọn lọ ìyá ló ń lọ fún ọ lọ sí ọkọ lélẹ̀ wọn wa èyí ó tún sọ ilé ìgbà àwọn ará ló ń lò ó ti máa fi ti sọ láyà ó ti máa gbé ọdún ọgbà láyà lè lórí. nínú omi tí ọlọ́run ọlọ́run tó wà olùkẹ́lẹ́ lọ́sọ̀ alábìwí olóòwò ṣe ọmọ dáadáa ojú ní o bọ́ kí àwọn olùdí o bọ́ ń bá rẹ̀ alábì sọ ọlọ́run tó yẹ ọ̀rọ̀ tó lọ alábì báyìí láàbọ̀ mẹ́lẹ̀ ló ní ìlọ sí a. ìlà sóun fẹ́ẹ́lẹ̀ wúni wàhálà ó sì fi fi alábì gbogbo ìjọba ọlọ́run ti wọ́n lọ́rùn ṣùgbọ́n tó bá ti di ìbàwọ̀ ìwọ̀n ni èyí ń dá torí ẹrù ní ìbàwọ̀ náà àwọn ọgbọ́n tó ní ẹ̀rọ gbàwọ̀ ẹ̀rọ ti ṣe fasting treatment àbáwọ̀ tí gbàgbọ́ ní pé ìrọ̀lẹ́ ìbàwọ̀ torí ọgbọ́n lèyẹn máa fi ṣe gbogbo ẹ̀ náà ló pé òkú lábẹ́ fún ọ ní ìjẹun ní ọ̀sẹ̀ gbà tó láti kéèké tó ṣòwò lára tàbí orí fòlùfòlùfò jẹ́ kí ẹnu kọ́ tọ́gbọ́n ní ẹjọ́ oṣù tán alábìnrin fẹ́kìtì náà fún mi wọ ẹ̀rọ àkójúdò ìdí ọlọ́run náà ló ń ní oṣù náà gbà rẹ̀ náà nínú omi orí gbogbo fẹ́ta bá ṣe ọlọ́run náà fún wa láńdá mẹ́wàá lórí ẹjọ́ ọdún yóò fún wa lẹ́lọ́dá ọgọ́rin àádọ́rin lórí iṣẹ́ ọ̀gá ẹ̀dọ̀ ní àwọn gbàgbà àjà seven hundred alábìnrin tó bá débi náà ọlọ́wọ́ bá aláàbò tó wà ní ìpínlẹ̀ nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀sán lọ́wọ́ ìlú ogun mọ́ni ọgbà nínú rẹ̀ ọ̀kan tó jẹ́ orí fún ọmọ yìí ọ̀. sọmọdọ̀ fihàn pé ènìyàn ló ní owó tó wà ní mọ́sálásí mọ́sálásí àtúntò àgbà tí gbogbo rẹ̀ wọ́n jẹ́ hundred hundred dollar ẹ̀ ìmájìlì ìjọ rẹ̀ kí wọ́n sọ pé nínú òtún jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ní iṣẹ́ ń gbé kọ́ ọgbà orí ká kọ́ ṣe ṣàánàlá kọ́ ṣe alhamdulillah kọ́ fúyẹ̀ lóúnjẹ ọ̀kínú lásìkò kọ́ ọkọ̀ àwọn sáà pè ní pé yẹn bá wà kò wá sí ilé ilé irú àwọn dáadáa ní àkóso nínú ọmọ ọmọ èdè ló fà tí o tún sí ìyàrá tó yẹ kó láti yóò mú wá tó kú olóṣèlú fò àwọn sálábà wọn yẹn dáadáa tí wọn bọ́ ọ̀rọ̀ bá ti wọ̀ fún àwọn ọmọ ìgbẹ́lógbò olóòdáwọ̀ porque deveria dar uma vista com ele. Deputado, o setor que me dá para ir ao milhão de trabalho aí, que lá está em barco. Então, para mim, como se eu pudesse um só, eu está tornando. Mas como para mim, não wish. Se o Ramadão é esse, eu não wish o Ramadão. Ramadão não vai ir lá, não é o não wish, né? Porque aquela parada de mel, se o Ramadão é para um ar, que ele tem 20 yóò sì wà kò ní sí ìparí pápára yóò sì máa láàrin ẹgbẹ́wà wọ́n dáadáa tí wọ́n náà sọ̀rọ̀ láti kalẹ̀ kò ní lọ mẹ́ta kò láti mẹ́wàá láti lọ mẹ́wàá kò ní sí. ṣùgbọ́n tí wọ́n ní yẹn ti máa ń fi sí ẹ̀fọ́ ọlọ́rọ̀ mo fún ìpín ìpalẹ̀ máa wá sí i mẹ́ta níwọ̀n bá àsìkò ìsọ̀rí ní ìpalẹ̀ máa tẹ̀lé ìtẹ̀dáàdọ́ rọ̀ ṣèjọ́ ìpalẹ̀ máa tẹ̀lé eléyìí wọn máa bẹ nínú níta sọ àkọ́kọ́ ni àtúbà èyí ò túbà lọ́kàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run níbi àwọn akẹ́kọ̀ọ́ tí ń ṣe gbogbo ní pẹ̀lú ọkọ̀ ìfọ́ọ́lẹ́kọ̀ ló kọ́ ọkọ̀ ọ̀fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run mo túbà ní o tí mo sì. ọ̀sẹ̀ ni o nínú túbà lẹ́nu tó túbà lọ́dọ̀ ọlọ́run òun lẹ́yìn tí máa láwọn ènìyàn tá a máa ń pẹ̀lú lẹ́sìn sí yóò wí tó yàtọ̀ sí tó wà lọ́kàn rẹ̀ túbọ̀ ilẹ̀ wọ́ọ̀lù náà bẹ̀rẹ̀ nà tó ha ìtumọ̀ ẹ̀ ṣe pẹ̀lẹ́ tí wọ́n náà wà pọ̀ pọ̀ tó ṣe ilẹ̀ tí wọ́n bá wà tó. tàbá ń dákọ̀ ẹ̀dẹ́ ọmọ òkú ẹ̀sẹ̀ wọn ló ń tẹ̀ tí ìmọ̀ra àwọn ìmọ̀ ìṣẹ́ ìmọ̀ dúkọ̀ sí àtẹ́sí máa ń wo ẹ̀ ti kọjá sí ẹ̀ṣẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ìmọ̀ máa túnmọ̀ lákòókò ẹ̀ṣẹ̀ tó wọlé láti lè pàwọn kẹtọ̀ ọ̀tà rẹ̀ ọkàn yóò sọ̀rọ̀ wa kò sẹ́ni tí máa tún bá ẹran tọ́lọ́ wọn gba tuntun bá rẹ̀ torí kò lọ́ka rẹ̀ àti pẹ́ẹ́sẹ̀ pẹ́ẹ́sẹ̀ pẹ́ẹ́sẹ̀ lọ́dà ilé ìlú ìtúbá ní ìjọba ìkànnà àwọn èèyàn ọ̀pọ̀ àwọn olùtúbá lọ́dọ̀ àpá àwọn àtàn àpá àwọn àti olùtúbá ó ní kí ló ní lọ́wọ́ tó túbá ó wá ní bí ẹ̀rọ abẹ́rẹ́ túbá kò ní ìdí èlà kò ní ìdí àlàáfíà torí ní ti máa wá ọkà ní máa wá ará ti ṣe èdè mẹ́fì wa kò gbọ́dọ̀ àkàndá bẹ̀ àwọn ọ̀sìn tọba fẹ́ wọ ẹgbẹ́ wọn ọkọ̀wọ́ bá fọ́ọ̀mù kan ọwọ́ akọ ẹ̀jẹ̀ tó ti gbèrí àná lẹ́kùn bẹ̀rẹ̀ tàbí rẹ̀. ẹ̀jẹ̀ tó ti ṣe owó lè sọ ọ́ dẹ́rù bí ẹgbọ̀dọ̀ tó ló mọ̀ wá wọ́n ti bìnrin ẹ̀rọ tó ti ní àwọn tó bá ti lè sọ ọmọ báyìí tí wọ́n ti jádájọ́ ọ̀rọ̀ sí ní ìkọ̀rọ̀ ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ yàrá ọ̀rẹ́ àti ẹni ọdún lọ́dún ọlọ́run ọlọ́run kò wọlé ọdún nígbà tó padà arúgbó pẹ̀lú tó bá wà lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀ náà ní kọ́ tí kọ́ dá padà yẹ lọ. èkejì ó ní nínú tọ́ka nínú tẹ̀lé ẹ̀là àgùnbù fọ́ọ̀dù kí ẹ wọ̀ ìdájọ́ tó gbẹ ẹrú orí ọlọ́run nínú ọ̀rọ̀ gọ́ọ̀nù. jẹ́mọ́ àwọn kan bá ń bá yẹn sọ̀rọ̀ fún wa ní ọkọ̀ ojúṣẹ́ra rẹ̀ àbí ọkọ̀ ojúṣẹ́ra pé mo fẹ́ kan orí nínú ọ̀rọ̀ gọ́ọ̀nù. èmi kì í tẹnu ọkàn náà ni ọ̀sìn wa ọ̀sìn kan náà lè pe wọ́n náà ò yẹ máa ń jáde nínú ọ̀nà wọ́n láwọn èèyàn ọlọ́run ti kọ́ ọmọ náà lẹ́lẹ̀ ìlú ti yọ wọn kí ló dé lórí sí bẹ́ẹ̀ tí ẹ bá sọ láàrin ìyà ń sẹ́yìn alẹ́ ọba ẹ̀kọ́ tó kọ́nà kọ́ wá tó tóbi náà bẹ́ẹ̀rẹ̀ ẹ̀là á mú sọ ni mo fẹ́ gbà wòye mo sì fẹ́ gbà pẹ̀lú àlàáfíà mo sì fẹ́ ṣe dáadáa mo fẹ́ ràn án wọ lọ́wọ́. ẹ ṣé òkúlù rọ̀hùnà kí ẹ máa wà lọ́wọ́ ọkàn lè jì wà bákan náà ni ẹ̀yẹ wọ́n má jẹ́ ti bẹ́ẹ̀ fún ìbánújẹ́ ní ọmọ ọgbọ́ péré àtúbẹ̀lẹ̀ ọmọ kí pé kíraka kẹrànlaka tí ìbá tún kí báyìí náà ní ìsì ọlọ́run máa ìwọ́n mọ̀ tí ó rí ìdí wa ọmọ kí wọn á lọ sùn lórí rẹ̀ àgbọ̀nà fún mọ́sálásí májèlé tó wọ́n ti bẹ̀ eléyìí máa jẹ́ ìṣẹ̀ ẹ̀dá lọ́wọ́ torí àti ẹ̀kejì ní ìṣẹ̀ mo ti sọ̀kan níbẹ̀rẹ̀ oṣù yìí ṣùgbọ́n nàbí mo fẹ́ gbé ìgbà kí ni abalẹ̀ máa nípa bíbí iṣẹ́ tí ó ṣe ọ̀nà mẹ́ta ni mo fẹ́ fi wọlé tàwí lónìí first fifteen ṣàbá gbà wọ́n dàbọ̀ lọ́gbà wọn ní àsìkò tá a wà yìí kò dẹ̀ pé nípa ọ̀sán kábó pàdé. tẹ̀wí mo fẹ́ lọ fọ áàlì fífì alá àwọn èèyàn dáadáa ti kà ká márùn-ún nínú ṣàbá ká mẹ́wàá nínú ṣàbá. mo fẹ́ máa dìde lóru pẹ̀lú gbọ́dọ̀ àti kìyàmù lẹ́yìn tí wọ́n ti kí méjìlá àti sàrọ́wì àdúgbẹ́ lọ́dún yìí wọ́n ní ẹyọ ọ̀kan náà kí gẹ́gẹ́ àdúgbò bọ́lọ̀ èyí tá a ti ń dúró láti gbọ́ èdè táwọn kan gbọ́dọ̀ kó lè yọ ajá tó wọ́n ti gan lálẹ́ wọ́n ti gan lóru wọ́n ti parí pọ̀ pẹ́ ọ̀kan náà lọ́wọ́. eléyìí ní àtúntò wọn tó ń gbọ́ ta ẹni kó jẹ́ bá àlè tàbí àwọn ọlọ́ àwọn àfáà ní tábìlẹ̀ lórí pa àlè sí méjì. ṣùgbọ́n ọ̀gá tá a jí ń gbọ́ ẹni kúkú dáadáa láti fi wá àná ọlọ́ kí ìmọ̀ kírun kó tó dìgbà ọkírun lóru ọkírun lóru ọkírun lóru ọ ọdún ẹbí agbàgbọ́ mẹ́rin nínú ilé ìtàwé kò fẹ́ fún yẹn ló jẹ́ ní ọ̀rọ̀ ọmọ fún láti fi lọ. mọ́tò ọdún ìgbà wọn tá ló fẹ́ di ìgbà wọn náà. mọ́tò láti fi ìyú náà lọ́wọ́ mi ṣe rọrùn mo fẹ́ lọ sí ìṣòro lẹ́rin one thousand or ten thousand ọ̀tà kòyí kúta kan bí èèyàn bá fẹ́ ṣe ìgbà nínú tí máa ń jẹ́ kí èèyàn ní kọ́ńtẹ̀ sí pé àìsàn máa fún àmì. jẹ̀mọ́ púpọ̀ ní wa la máa ń fẹ́ dáadáa ṣùgbọ́n kì í sí ọ̀nà tá a fi débẹ̀ lọ́wọ́ wa àìfẹ́ plan èyí ni plan kọ́ ọmọ ìdòwò ní ṣe ṣùgbọ́n láti máa wà ń dáadáa nínú àkọọ́lẹ̀ for plan. mo fẹ́ gba kùránì oníyì kan kó ń kalẹ̀ kó ti ṣe kọ́lọ̀ wá lánàá ní ìfọ̀ o bá ti ní plan yóò fẹ́ dáàbò kò ní tó gẹ́lẹ̀ mo fẹ́ máa fún èèyàn ní one thousand lójúmọ́ nínú ọ̀rọ̀mọ̀gán mo fẹ́ máa fún èèyàn mẹ́wàá lóúnjẹ ní ọ̀rọ̀mọ̀gán báyìí ni màá ti ṣe mọ́tò wíṣì lásán tọ́sí nípa níbi ìjà alẹ́bí orí tẹ̀fọ̀rìbù dínà gbogbo ẹni tó bá ń gbèsè lọ́rọ̀ ọlọ́lẹ̀ ìwọ ọlẹ̀ ẹni tó bá jẹ ọ̀rọ̀mọ̀gán tó lọ nínú iṣẹ́ ìpalẹ̀ náà ọ̀rọ̀mọ̀gán rẹ̀ kò ẹnu pé ọmọ lọ́rọ̀ ní olúkú ní ìfún ní rárá tó ti fọ́n ti tọ́lọ̀ ìlú àsìkò tó kù yìí mo ti kù yìí náà kò sì lè sá torí àsìkò ẹgbẹ́ ọ̀tá nínú ìpalẹ̀mọ́ wá ní ìpalẹ̀mọ́ sí ara gẹ́gẹ́ fún ara rẹ̀ ẹnu bẹ́ẹ̀ ni èèyàn wà á wo tí ó lè ràn lọ́wọ́ fún ọmọ lọ́rùn yóò wá máa ara rẹ̀ nínú ẹ̀ ó ní ìhẹ́ òṣèwà bíi ẹnu òhìmà àwọn nǹkan bẹ́ẹ̀ tó ọba tí ń tẹ́yìn ọmọ sí ọlọ́wọ́ jẹmọ́ ọmọ ọgọ́rùn tó ń gba ìlú torí ẹ̀ níbi iṣẹ́ a ní pé kò mẹ́ṣiṣẹ́ ọmọ ọgọ́rùn ní ọmọ ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ ọba òfin ti bá wà ní ilé ìgbé ní eré sí ẹṣù nígbọ́ àgbàdà ṣàlàyé àwọn àtẹ́jọ́ mi pé ọmọ ọgọ́rùn ní àná sùn ṣùgbọ́n kí ilé bá àtẹ̀fẹ́ rọ́nà kí ilé bá ráyè fún iṣẹ́ tí ìgbéra àwọn ọlọ́run ọwọ́ gbáyé ìdìgá ọwọ́ wáyé ìṣẹ́dúkọ̀ kan ní ìfẹ́ tó ní ìsinmi ọ̀rọ̀ bọ́ọ̀rù torí ìkéyìn ọ̀fẹ́ pọ̀ pọ̀ mo ti fẹ́ lọ́n tó pọ̀ ó sì ń wà àná ọ̀nà nínú ọ̀rọ̀ bọ́ọ̀rù ìbẹ̀rẹ̀ tó lọ sọ̀tọ̀rọ̀ wáyé ẹlẹ́gbẹ̀dì olùgbé nínú ìpalẹ̀ máa ta ní gbígbà ìwé ìjọ kà ìjọ méjì tí wọ́n ju ọ̀rọ̀ bọ́ọ̀rù ní ẹ̀bá gbà tán yóò ti rẹ̀ nǹkan máa tó ṣe àbá ẹ̀yìn tí gbàwẹ̀ káwẹ̀ tó ṣe ní ọgọ́rùn-ún ti gùn ó bá ti sí mi tó pọ̀ ara rẹ̀ wọ́n máa nọmọ láì ẹ̀kejì ní ò ń jẹ́ ibi máa dá òtù pé jẹ́ ọmọ ọdún mú gbà dá sí àbá ẹ̀kẹta nínú ti ara òdìgbé àlẹ́kì arábò àwẹ́lẹ̀ ẹ̀kọ́ láàrọ̀ àìsòrò ó ní àkókò sí tọ́ọ̀bà mọ̀sọ̀lẹ̀ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ ń tọ́ lọ́sùn sílẹ̀ òun lọ́tọ̀ sí pé kó dìkà méjèèjì tọ́jà ni owó ìwà pàtílì yóò ti wọ́n lọ́kàn ààrẹ tó ló fẹ́ fi ilẹ̀ nínú nínú èèyàn ti dà ní àbò fẹ́ ṣe ìta ṣùgbọ́n yóò ti tó máa ṣe ọ̀rọ̀ lọ́kàn wọn fẹ́ ṣe ọwọ́ àti ilẹ̀ nígbà náà kíkẹ́ ẹ̀rọ ìkẹ́ ẹ̀ta tó ti tó ti gbà fún àbùkù ṣùgbọ́n ìpalẹ̀mọ́ ọ̀rọ̀lọ́gbọ́n ọkọ̀lá látẹ̀mọ́ ogóró ọ̀rọ̀lọ́rọ̀ ọ̀rọ̀lọ́rọ̀ ó ní dé báyìí ó ti tẹ̀lẹ̀ báyìí lórí ìtumọ̀ pé látẹ̀mọ́ fẹ́rẹ̀ṣì kó tó ń bọ́ ọlọ́jì àǹfààní ìgbọ́gbẹ̀rún ọ̀rọ̀lọ́rọ̀ ilé ọlọ́jọba ọ̀rọ̀ rẹ̀ fọ́sì ìgbà ìláyé àti láyé àtàlàáfíà ẹ̀sẹ̀ ọ̀rọ̀lọ́rọ̀ الحمد لله والصلاة والسلام على tó palẹ̀ máa lọ ọlọ́run ọ̀dá máa sọ oṣù rẹ̀ máa sọ ìdí rẹ̀. ṣe tí àwọn mẹ́ta òdúdé tí wọ́n máa wò ó lè lórí àbáńkì nínú ìrìnà ọlọ́run ìgbà ọjọ́ bẹ́ẹ̀ bára tó wá ní kó súnmọ́ ìbò wọ́n wà lọ́jọ́ lọ́wọ́ sọ oṣù jáde máa tọ́ àìsàn ìgbà ọjọ́ àti ìgbà ọjọ́ àti ìgbà ọjọ́ àti ìgbà ọjọ́ àti ìgbà ọjọ́ àwọn ènìyàn máa ń lọ wá ìṣù lókè mi máa kọ́kọ́ lọ wò ó wé mi máa rẹ̀ wé àwọn ọ̀rọ̀ rẹ̀ tó lára bí wọ́n máa ti ṣẹ́gun tàbí wọ́n á dára tó ti dà. àwọn èèyàn lọ wọ́n jù wọ́n wá ní ìbọ̀rọ̀ ayélu èmi wá ní fàgbọ́n tó ń tẹ́lẹ̀ nílẹ̀ tọ́lọ́ lọ́wọ́ àìwá lọ́sọ̀tà mọ́ àwọn ènìyàn bá dẹ̀ ní ìgbìmọ̀ ọ̀rọ̀ ومن الأرض في الناس أن يرسموا مرحا ìwọ ìdájọ́ tó bá ń rìn ní àdúgbò sọ́lá ọ̀dọ́là jẹ́mọ́ àwọn mùsùlùmí bí ọ̀rọ̀ ìdọ́lá tó èyí bí sàkáì èyí bí sàdáàbò pẹ̀lú rẹ̀ èyí bí sábìlì rẹ̀ lẹ̀ alábi sún wọn ló ń yẹ kí wọ́n ti wò lára níbo ni wà á lè kó lára rí oṣù náà ní kó jẹ́ kò sí bí ìgbà tí mo tó ní ayé tó lè kó ń bára ní ìbọ̀kọ́ lọ́wọ́ àwọn ẹ̀rọ ayélujára. agbọ́pọ̀ àwọn àgbà ń bẹ tó bá ti mú bí oṣù kan oṣù mẹ́fà àbóṣù méjì àbóṣù méjì ó gbàgbọ́ ti mú yọ ọ̀rọ̀ ọgọ́rùn-ún kalẹ̀. ẹ bá àgbẹ̀ ẹ bá àwọn ìjọba ìwé bá rẹ̀ ìfọ́nà kẹ́nà ọ̀gbìn àwọn lókè ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ bí ọ̀gá àwọn bá tó pé iná ilé ẹ máa wọ bẹ̀rẹ̀ àwọn òbí máa wọ̀ ọlọ́dà kò lè jẹ́ bẹ̀rẹ̀ fún ọ. jẹ̀mọ́ ó ti gbà sáré ti bá sí àpàdà fún ọ̀dọ́ ọlọ́run láì lóbi ìpalẹ̀ máa ó ti wú àwọn èèyàn wọlú náà làwọn máa rò kọ́lọ́ ní náírà bí iye nínú wúlò tí ò bàtà wí kẹ́lí ẹ̀mí bọ́ọ̀tà tó lẹ́nu bọ́ọ̀tì ẹ̀sìn yá lẹ́nu ọlọ́pẹ́ ìyẹn pọ̀ lẹ́nu ọlọ́run inú ẹ̀sìn ẹgbẹ́ fún lórí ọlọ́run ẹgbẹ́ kí ìfẹ́ kò ní lójú oṣù kọjá gbogbo calculation wa bí ẹ̀sán bá ní àwọn ní calculation tó ṣe é ṣe ẹjọ́ kó sí tí màá lò láyé rẹ̀ tàbí kọ́ bá àlè calculation ṣùgbọ́n ní títí tí ọ̀rọ̀ lọ́rùn yìí ẹgbẹ́ tú rẹ̀ ní ìjọba ọdún gbogbo ẹgbẹ́ lọ nàìjíríà mo kí ń sàwà nàìjíríà ìlú ẹ̀ka máa sọ pé àgbàdo àbálò calculation níbi tẹ́lẹ̀ ọ̀pọ̀ kẹ́rin ìlú láwọn kan sọ pé àwọn ọ̀túnlẹ́jọ́ sáyẹ́ǹsì wọ́n ní sáyẹ́ǹsì mú astronomy ẹ̀dẹ́ ìwò impossible. ẹni jẹ́ ní oṣù kò ní rọrùn lẹ́yìn jẹ̀mọ́ àwọn òṣèré wà láàyè ní ìjọba lóṣù òṣìṣọ́lá yìí kí ẹmọ bá wà lẹ́nu máa ń darí táwọn ọmọ tí wọ́n ní tókótó wọ́n ní sísàmù wọ́n ní ìlọrin wọ́n ní báyìí wọ́n wá dúró ọdún tí gbogbo ẹ̀ wọ́n mú wọ́n ti sọ̀rọ̀ wọ́n pa ẹjọ́ tó ti nílò tó gbogbo ẹni tó bá torí bọ́ fẹ́rẹ́ àbá kan àbí torí kàlẹ́ńdà tí wọ́n ti ṣe tí tó fẹ́ fún gbogbo lọ́wọ́ rẹ̀ àwọn kan wà lórí ìgbé kan tó ṣàkóso tó bá ṣe kí kàlẹ́ńdà rẹ̀ rẹ̀ tó ṣe kàlẹ́ńdà rẹ̀ rẹ̀ tó wọ́n sàbẹ̀ rúbẹ̀ tó bá ní láti ẹgbẹ́ mi sọ fún yín tí wọ́n lọ́mọ dákun wọn ní wọ́n tún ọmọ bọ́ọ̀lù pẹ̀lú kàbúlẹ́tà àwọn oní astrology èyí tí wọ́n fi wọ́n bọ́ ní ìgbẹ́ bá fi gbẹ́ ẹgbà ẹni tí ó bá rí wọ́n wí mú kí là ń gbà mú sí àwọn aláàbò tó ní agbọ́dọ̀ rí ìlú ọ̀pọ̀pọ̀ lórí ti ẹ̀sẹ̀ dábà dúró níbi látàrí àwọn sàhábà tó ló ti rí àwọn àtijọ́ ṣùgbọ́n mo jẹ́ rírí ìta sọnù kí a máa rí àádùn láwọn ìlú ìgbà ẹgbẹ́ níbi ọlọ́run kan pé kò fún sípò kan rẹ̀ níjọ tuesday lábẹ́ tuesday lọ́nà lábára tó bá tún di bẹ́ẹ̀ ó lè mọ́tò ìjọ tí ó jẹ́ èrè fọ́tò bá jẹ́ mà yóò fi dààmú wọn lọ́wọ́ ẹgbẹ́ tẹ́tí lóko ìjọba ẹ̀yọ̀ ọ̀kan ní àwọn òṣèlú náà ní nílẹ̀ wa ààrẹ ìjọba méjì tí nàìjíríà bá fún àtọ̀wọ́ ó bóyá kò níbi ètí kò tó ọdún bá ti wù í kò ní kọ́dà túbọ̀ ilé ìkórè ọ̀rẹ́ tó ọba náà lóṣù títù tó ọba ní kí ìgbà ìwọ bí ọjọ́ lóṣù títù ọba ní kí ìgbà oṣù tó orí ọ̀tẹ̀ nítòótọ́ apá ní àwa kò jẹ́ ẹgbẹ́ láàrin ìwọ nìkan ló jẹ́ ẹgbẹ́ náà ṣùgbọ́n òun bá rẹ̀ ṣùgbọ́n tó ẹgbẹ́ ọ̀rẹ́ ń parí lọ ìwọ́n ní mo dá lóṣù títù tó ní ìgbà àtiwọ́ àtàwà gbogbo àwọn ọ̀gbà ọ̀rọ̀ torí tó ti lè fi ti pọ́ tó àtàkùbà àtẹ́rù àwọn lórí àwọn tó lọ sí náà tààbí nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀lọ́ lábẹ́ àtẹ́rù lọ́sùkú náà àtọ́wà alẹ́ alẹ́ alágbà yóò lára gbogbo àjẹ náà alágbà yóò